سورة القدر بسم الله الرحمن الرحيم ní orúkọ ọlọ́run àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. dájúdájú àwa la sọ àlùkùránì kalẹ̀ ní òru abiyì kí ni ohun tí ó lè mú ọmọ ohun tí òru abiyì náà jẹ́. laylatul qadri khayrun min alfi shahr. òru abiyì náà ó ní oore ju ẹgbẹ̀rún oṣù lọ. tanazzalul malaikatu warruhu fiha bi idni rabbihim min kulli àwọn màláíkà àti ẹ̀mí náà jìbìrìlù tàbí màláíkà mìíràn ń sọ̀kalẹ̀ nínú rẹ̀ pẹ̀lú ìyọ̀dọ̀ olúwa wọn fún gbogbo ọ̀rọ̀ kọ̀ọ̀kan. salamun hiya hatta matla'il fajr. àlàáfíà ni títí tílẹ̀ yóò fi mọ́.